بسم الله والحمد لله وبه نستعين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tí ó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń fárígá ó ń fárígá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. ọ̀rọ̀ ìfẹ́ episode seventy six. ní alẹ́ òní yìí tí í ṣe alẹ́ Sunday déètì òní ni seventeen oṣù kẹta oṣù rọ̀bíù alẹ́ awal ọdún fourteen forty three episode seventy six ọ̀rọ̀ ìfẹ́. ìbéèrè kan wáyé lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe ní inú episode seventy five tó dá lé ìyọnú ọkọ ìyọnú ọkọ. wíwá ìyọnú ọkọ ohun tí a sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ náà ni pé àwọn nǹkan tí obìnrin fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ó pọ̀. ṣùgbọ́n ọ̀kan wà nínú ẹ̀ tó ga jùlọ tó pàtàkì jùlọ. àwọn nǹkan tí aya tó máa ṣiṣẹ́ tọ̀ tó máa gbìyànjú láti gbà lọ́wọ́ ọkọ rẹ̀ owó dúkìá igun kan nìyẹn bọ́ sí kò sóbìnrin tí kì í gbowó lọ́wọ́ ọkọ kò sóbìnrin tí kì í gba àwọn nǹkan tó jẹ mọ́ dúkìá lọ́wọ́ ọkọ ara dúkìá ni aṣọ tọkọ rà fún ọ bàtà tó rà fún ọ nǹkan ọrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan etí. bákan náà ìyàwó ó tún gbọ́dọ̀ máa rí àmójútó àti ìtọ́jú ó gbọ́dọ̀ máa rí gbà lọ́dọ̀ ọkọ rẹ̀. àyà yóò tún máa rí ìfẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀. aya yóò máa rí ẹ̀kọ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ torí pé nígbà tí ń lọ ilé ọkọ àwọn òbí rẹ̀ sọ fún pé lágbájá etí rẹ̀ mélòó kí ló fi gbọ́ ilé ọkọ ló ń lọ yìí o ilé ẹ̀kọ́ ni so olùkọ́ ni ọkọ kọ̀ọ̀kan ló jẹ́ fún aya rẹ̀. kódà bí ọkọ rẹ̀ ṣe onímọ̀ olùkọ́ rẹ̀ ni torí pé yóò máa sọ fún ọ pé eléyìí tó ṣe yìí ò sí dáa bó sì yẹ kó o ṣe ní yọkọ. bákan náà oorun ìfẹ́ oyún àti ọmọ àyà yóò ṣiṣẹ́ tọ̀ bí ó ṣe rí gbà lọ́wọ́ ọkọ rẹ̀ wọ́n wá ní èyí tó ga jùlọ òun ni ìyọnú ọkọ a ìyọnú ọkọ mọ̀ ga pọ̀ ó mọ̀ ga pọ̀ òun ló ga jù òun ló pàtàkì jù òun ló yẹ kó jẹ́ àfojúsùn gbogbo obìnrin tí bẹ nínú ilé ọkọ ṣẹ́ẹ́rí gbogbo nǹkan tí mo kà síwájú yẹn bọ́lọ̀ ń bá kádàrá ẹ̀ ni o aróbìn tó wà nílé ọkọ tí ò lóyún o gbogbo eré ló sá kò lóyún a rí obìnrin tí ń bọ ọkọ tó jẹ pé dípò kí ìyàwó máa rí owó gbà lọwọ ọkọ ọkọ ni aya ló tún di ATM card fún un nítorí náà èyí tó ga jù tí obìnrin gbọ́dọ̀ rí gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ òun náà ni ìyọ́nú ọkọ rẹ̀ ìdí sì nìyí tí ànábì sallallahu alayhi wa sallam tó fi sọ pé èyíkéyìí obìnrin tó bá kú tí ọkọ ẹ̀ yọ́nú sí lásìkò tó kú yóò wọ àlìjánnà. aka ní nínú ẹ́písòdù tó lọ bákan náà ni ànábì tó ń sọ fún obìnrin kan wípé ma wípé ọkọ rẹ ni ọgbà àdẹ̀rà rẹ àti iná rẹ ọgbà ìdẹ̀ra rẹ àti iná rẹ ìyẹn ni pé nípasẹ̀ ọkọ rẹ o lè dọmọ àlìjẹ́ náà tí ọba rí ìyọnu rẹ̀ nípasẹ̀ ọkọ rẹ o lè di ọmọ náà tí ọkọ rẹ ò bá yọnu sí ọ. ẹ rí i pé ọ̀rọ̀ ìyọnu ọkọ kì í sọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ kan tó lágbára ni kò ṣeé fi ta yín kì í ṣe ọ̀rọ̀ Eh, bọ́ bá eh, eh, bọ́ wọ̀ fún ọ ni rárá ọ gbọ́dọ̀ jẹ́ kó wọ̀ fún ọ ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ bó ṣe rí ìyọ́nú ọkọ rẹ ni ẹ rí wípé tá a bá ń sọ pé rọ̀díyà lọ́wọ́ ánihu wárọ̀dọ́ ánihu ọlọ́run yọ́nú sí àwọn sọ̀háábà àwọn náà dunnú wọ́n yọ́nú sí ti ohun tí ọlọ́run ṣe fún wọn kò tún sí àdúrà kan tá a tún lè ṣe fún àwọn ọmọlẹ́yìn ànábìwá Muhammad àkọ́kọ́ tó tún jù yẹn lọ. ìyọ́nú ọlọ́run ó ga ju ìbínú rẹ̀ lọ. ìyọ́nú ọlọ́run òkè téńté àforíjì rẹ̀ ló wà. ọlọ́run kì í yọ́nú sí ẹ̀dá kó tó bínú sí mọ́. therefore ìyọnú ọkọ òun ni nǹkan tó ga jù tóbìnrin lè rí nílé ọkọ tí ó sọ pé ẹ bá mi dúpẹ́ mo ṣoríire ẹ bá mi dúpẹ́ ọkọ mi yọnú sí mi kìí ṣowó kìí ṣe owó kọkọ ọmọ ìyàwó lù ọ ọkùnrin tí ó fi ayé ẹ̀sùn ogun owó ó lè fowó tán owó ò túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ rẹ owó ò túmọ̀ sí pé ó yọ́nú sí ọ ó lè sọ̀rọ̀ ẹ ní ọ̀rọ̀ pé adìẹ tí a pàjẹ bí bọ́lá àbọ̀ yó kọ́lọ̀ mọ́jọ ríru fìtínà bẹ́ẹ̀. ìyọnú ọkọ mà ṣe ó mà ṣe pàtàkì òun ló mà ga jù nínú tó o lè rí tó o lè rí gbà lọ́wọ́ ọkọ rẹ òun ló wọ́n jù òun ni ò common kọ́kọ́ náwó fún ó common kọ́kọ́ raṣọ fún ó common ó gbajúmọ̀ kọ́kọ́ ra bàtà fún yàwó ó gbajúmọ̀ kọ́kọ́ kọ́kọ́ kó họ́ọ̀dì ìyàwó ẹ̀ ọgbàjúmọ̀ kọ́kọ́ sun oorun òfẹ́ pẹ̀lú aya rẹ̀ ọgbàjúmọ̀ kọ́kọ́ fún ọkọ ẹ kọ́kọ́ fún aya ẹ lóyún ọgbàjúmọ̀ káyọ̀ ó bímọ fọ́kọ ọgbàjúmọ̀ ohun tí ọgbàjúmọ̀ tó wọ́n tẹ́yìn obìnrin ò fura sí tẹ́sí ń lọ́rùn day in day out everyday lẹ́ ń lọ ọ̀run láti ilé ọkọ tẹ́ ẹ̀ fura sí kẹ́ ẹ rí gbà lọ́wọ́ ọkọ yín òun ni ìjọ̀nú ọkọ. ìyọnú ọkọ ó tó àpérò ẹ̀yin abilékọ ìyọnú ọkọ ó tó àpérò ẹ̀yìn abilékọ. mo sọ níjẹta kọ́ ni tí mo ṣe part one lórí ìyọnú ọkọ mo ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń kú tí ò rí ìyọnú ọkọ rẹ̀. obìnrin kan ò ní ṣiṣẹ́ kan ìyọnú ọkọ rẹ̀ kí ọkọ ẹ̀ tún bínú sí i ìyọnu ju ìfẹ́ lọ ìyọnu ó ju ìfẹ́ lọ. ọ̀rọ̀ yìí ni àwọn obìnrin kan gbọ́ pé à ní táwọn mọ̀ tẹ́tẹ́lẹ̀ ni pé káwọn sàtọ́jú ọkọ àwọn káwọn jọ rẹ́rìn-ín àwọn jọ kíìsì ara àwọn ẹ tó wá ń sọ ní ìsìn pé in táwọn lè rí gbà lọ́wọ́ ọkọ àwọn tó ga jù ní ìyọnú wọn wá ní ẹ wá ọ̀rọ̀ ìyọnú yìí tẹ́ ń wí ó o wọ́n làwọn á ní ìbéèrè lórí ẹ̀ kí wá ní ìbéèrè náà ni pé àwọn ọkùnrin kan le wọ́n le wọ́n le bí àpáta wọ́n le bí sọ́jà wọ́n le bí mòpó. kò sí nǹkan tí ẹ ṣe lójú wọn tẹ́ ẹ mọ̀ ọ́ ṣe. Mr complainant ni wọ́n ọkọ táwọn máa ń perú wọn nu Mr prosecutor mr prosecutor na máa ma perú wọn ẹ prosecutor ọkọ àwọn ò lè má rí wí ẹ sì ń sọ wípé ohun tí ó ga jù lọ tóbìnrin lè rí lọ́dọ̀ ọkọ rẹ̀ oniyonu rẹ̀ báwo làwọn ṣe fẹ́ ṣe ti àwọn ọkùnrin kan tó já sí wípé wọn kì í ní tẹ̀ lọ́rùn tó dẹ̀ mọ́ wọn tó pọ́n mọ́ wọn lẹ̀sìn sì ti gbé àlìjẹ́ wá sí abẹ́ wọn yìí wípé a lè gba ọ̀dọ̀ wọn wọ àlìjẹ́ a sì lè gba ọ̀dọ̀ wọn wọ iná ọ̀nà wo gan-an ni a lè mú tọ̀ láti fi rí ìyọ́nú àwọn ọkọ àwọn ìbéèrè àkọ́kọ́ nù ọ̀nà wo ni àwọn lè mú tọ̀ àwọn ti mọ ìyọ́nú ọkọ yìí àwọn ti mọ̀ sí kókó báyìí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò ríro àmọ́ pẹ̀lú táwọn ti gbọ́ yìí pẹ̀lú nǹkan táwọn ti gbọ́ yìí ah bí ìyọnu ọkọ bá ń bẹ ń Sókótó àwọn wà lọ o bí ìyọnu ọkọ bá ń bẹ ní Kàfàǹṣà àwọn ṣetán láti wà lọ nígbò tí já sí wípé ìyọnu ọkọ ni tó lóore jùlọ tí obìnrin lè rí gbà lọ́wọ́ ọkọ rẹ̀ kì í ṣowó kì í ṣaṣọ kì í ṣe dúkìá kì í ṣorun ìfẹ́ ìyọnu ìyọnu ni ìyọnu ọkọ nítorí náà ìbéèrè wọn àkọ́kọ́ ni pé ọ̀nà wo làwọn lè gbà rí ìyọ́nú ọkọ pàápàá jùlọ àwọn ọkọ tó ga sí wípé wọn kì í sábà rí ìtẹ́lọ́rùn kò sí ní táwọn ṣe tí ò ní ní kọmá nínú lójú wọn ìbéèrè àkọ́kọ́ nù ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní pé káti ẹ̀ wá sọ pé àwọn wá ṣe ṣe ṣe àwọn forí ṣe àwọn fọrùn ṣe àwọn fojú ṣe àwọn fi abẹ́ ṣe fún ọkọ àwọn wá rí i pé àwọn ò sáré ìyọnu rẹ̀ náà ni. àwọn bíi léèrè pé bàbá alágbájá pẹ̀lú gbogbo ohun tí mò ń ṣe yìí tọ́lọ́mbà tiẹ̀ bí ń léèrè wípé tiẹ̀ yọ́nú sí mi kí lẹ́ sọ ọ̀hà ni ṣé mo yọ́nú sí ọ kí ló ṣe tí mo ti fi yọ́nú sí ọ kí ló tí ì ṣe fún mi tí ì fi yọ́nú sí ọ ṣé bó ṣe ń ṣe yìí náà bó ṣe ń ṣe iná fọlọ́n ah, bá bí mílíọ̀nù pé ṣe mẹ́gọ́nù sí ọ ń sọ pé mi ò rò pé ó ṣe nǹkan tó wọ̀ tí kì í yọnu sí ọ o tọkọ ẹni bá sọ bẹ́ẹ̀ fún ni lẹ́yìn ìgbà tá a ti forí ṣe tá a fọrùn ṣe tá a fabẹ́ ṣe tá a gbogbo ẹ̀ ṣe kí ni ọ̀nà àbáyọ àbá àgbà kádàrà bẹ́ẹ̀ náà ni tọkọ bá sọ bẹ́ẹ̀. ìbéèrè kejì nù tọ èsì rèé o fún àwọn oníbèèrè àti ìwọ tó èso oníbèèrè tó o mọ̀ pé dandan ni kóbìnrin kó rí ìyọnu ọkọ rẹ̀ yálà yóò kú ṣáájú ọkọ ẹ̀ ni tàbọ́kọ rẹ̀ ó kú ṣáájú rẹ̀ ó yẹ kó rí ìyọ̀nú ọkọ rẹ̀ pàápàá jùlọ obìnrin tó bá kú ṣáájú ọkọ sàmà pé tí ọkọ bá ṣáájú ẹ̀ kú ó ṣeé ṣe kó rì má rì tó bá sì sì rì má rì kì í ṣe aya aláìsí mọ́ ó ti di aya ẹlòmíì. Eh. jamaata alimuslimat ẹ̀yin àwùjọ obìnrin mùsùlùmá ìbéèrè tẹ́ béèrè yìí pé báwo nìyẹn ṣe lè rí ìyọnu ọkọ èmi yóò gbìyànjú insha allah láti fún yín ní èsì lẹ́kùnrẹ́rẹ́ torí afẹ́kẹ́ rí ìyọ̀nú ọkọ yín ni afẹ́kẹ́ rí ìyọ̀nú ọkọ yín ni ẹ̀ mo rántí obìnrin kan òun àti ọkọ rẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wá le díẹ̀ ọkọ wa ń ó ń pe èdè lẹ́nu bí ẹni pé wọn ọ̀yọ́nú sí i arábìnrin sì jẹ́ ẹlẹ́hà lárábìnrin wa ń sọ fọ́pọ̀ wípé à ó tiẹ̀ ti dá a báwọn tẹ́ tètè fóun ní èsì tó wọ́n lọ dé bá lọ́rùn ó dá a báwọn ẹ̀yìn tí ọkàn náà ni pé bóyá káwọn kó ẹjọ́ àwọn lọ bá àfa àwọn kọ́fẹ̀ kan tú àwọn ká torí wọn gbọ́dọ̀ sí gbogbo wàhálà tóun ń ṣe yìí tóun tó ń wọjà lè bàbá nítorí ọlọ́run òun ò tún ṣe é kóun tó kọ́kọ́ wá kọ́kọ́ wọná kóun tó wà lìjẹ̀ náà. lọ́kọ̀ ẹ̀ ni àmọ́ ń bọ́ ṣe é ni olólùfẹ́ mi jàre mò ń bọ́ ṣe é ni mo yọnu sí ọ dáadáa ọ̀kárìláì àdùkẹ́ lẹ́ẹ́. <laughs> you see at the fact mò ń bẹ̀ yẹn at the fact mò pé ọkọ yẹn ọgbà tìyàwó ẹ̀ tán pátápátá ayé ẹ̀ tẹ́ lọ́rùn aya rẹ̀ ọtẹ lọ́rùn ó yọnu sí i bó ti yẹ kí gbogbo yín ó rí nù tí náà bá wù yín wọ̀ ó sì yẹ kẹ́ ẹ rí nu. tọ́ báwo ni báwo ni aya ṣe lè rí ìyọnu ọkọ rẹ̀ yorùbá ní tẹnìkan bá sọ pé owó kìíní kan wọ́n wọ́n wà ní tọ́ba ti níye àbùkù ti kàn án. bẹ́ẹ̀ ni tó ti níye àbùkù ti kàn án tá a bá sọ pé ọ̀nà tí obìnrin ó gbà rí ìyọ́nú ọkọ rẹ̀ ọ̀nà kan tí ó lágbára ni tá a bá sì ti júwe ọ̀nà náà ó mọ̀ ti parí ó ti parí nìyẹn. ó rí osise o tọ̀ ni. nǹkan àkọ́kọ́ obìnrin tó fẹ́ rí ìyọ́nú ọkọ nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ ní tẹ́kùwà lọ tẹ́kùwà lọ ìbẹ̀rù ọlọ́run taqwallah obìnrin tí ó rí yọnú ọkọ yóò kọ́kọ́ bẹ̀rù ọlọ́run náà. ó ń wá ìyọnú ọkọ o sì bẹ̀rù ọlọ́run tó dá ọ o ò lè rí ìyọnú ọkọ òun o ò lè rí ìyọnú ọkọ òun. bí o bá bẹ̀rù ọlọ́run pẹ̀lú ọkọ rẹ tọkọ ẹ bá fún ọ ládùúà èpè ni ó jà sí fún ọ èpè ni ó jà sí fún ọ.